yọ mo wá jókòó mo wo oríṣiríṣi orí tó wà wà lórí mi adàbòrí ìbẹ́pẹ kí ló ń pa yín lẹ́rìn o lè rẹ́rìn wà lórí ẹlòmíì adàbí orí òkú wà lórí ẹlòmíì adàbí orí adìyẹ orí ẹlòmíì ó dàbí orí orí ẹlòmíì tó bá níbi tó ti máa ń ṣẹbọ àwọn kìnnì lókè yẹn tó bá ti pẹ́pẹ́pẹ́ orí ẹlòmíì máa fọ̀mù ẹ̀ mo wá jókòó títí títí irú orí wo làwọn èèyàn gbé wálé ayé orí mi tó bá fẹ́ túnṣe á ní òun ò fẹ́ àtúnṣe ìwọ kan tó fẹ́ tún orí yẹn ṣe kò ní gbà fún ẹ wàá rí wàhálà o bó ń fẹ́ bẹ́ẹ̀ tún orí ẹ ṣe mo fẹ́ ràn ẹ́ lọ́wọ́ tí ì bá múra dáadáa dáadáa dáadáa ogun ẹ̀ lè má jẹ́ kí n rí ẹ̀ràn lọ́wọ́ wá lórí mi orí tó ń wu ènìyàn báwo náà ṣe mọrú orí bẹ́ẹ̀ orí ẹlòmíì tó bá wò ó títí títí títí wà ní sèèyàn lélẹ̀ wà ní sèèyàn ló bí ẹni jáde wọ́n lẹ́lòmíì orí ẹ̀ dàbí orí ìnàkí tó bá wo ìṣe ẹ̀ ìṣe ẹ̀ náà ní kúrò níṣe ìnàkí ìwà bí ìnàkí yẹn lọ́wọ́ máa wù ìṣẹ̀dá ẹlòmíì ò dáa orí burúkú lẹlòmíì gbé wálé ayé orí tó ń panilẹ́kún orí tó kún fún bànújẹ́ àti korò wàdé gbàdúrà ẹlòmíì àmú bá gbàdúrà tí a gba orí ara a gba gbogbogbogbogbò kò ní kó chèǹdì o ìyá ń jẹ́ mọ́ náà ni ó bá wù kó gbàdọ̀lá mẹ́wàá tó bá wẹ̀ o lè gbàdúrà bó wẹ̀ má gbà bó wẹ̀ kó sùn kó wẹ̀ kó má rẹ́ni kékékékékékéké ó ti àwọn kan ti ṣoríire lọ́dọ̀ àwọn kan kọ́lé báyìí àwọn kan ra nǹkan tuntun ẹlòmíì máa wà bó ṣe máa wà ní akọ wà lójú kan ní asasasasa owó ò ní tó kódà kéèyàn ṣayé wà kéèyàn bá aráyé wá kó sọ kọ́ lọ́mọ ẹ̀mí òun lọ kéèyàn wà lójú kan kó máa tiraka kó máa tiraka orí òkè wà lọ sí gbogbo orí òkè táyà wọn ti mú ẹ lórí òkè ẹlòmíì orí òkè tí wọn á ní orí òkè kan ti wà ní ọ̀sà á ti mọ̀ ó ti débẹ̀ ó ti lọ wù nǹkan tó wà ń bẹ̀ ẹlòmí ti yí ṣọ́ọ̀ṣì kiri yí ṣọ́ọ̀ṣì kiri orí ẹ̀ ti yí kò yé mọ́ hallelujah àdúrà tó bá sì lè gbà ni ọ bó dé ẹ̀wẹ̀ tó bá sì lè gbà ó lè dúró kó kàn máa wò mí báyìí ẹlòmíì kò fi kò ní ọmọ Jésù sọ kínní kan Bíbélì ṣòro láti mọ̀ àyàfà tọ́lọ̀ bá fún ní òye ó ní nǹkan púpọ̀ mo fẹ́ kọ́ yín o ní ṣùgbọ́n lójú ẹ̀ ṣe kí ni ẹ kò fi ríran ẹ létí ẹ kò fi ṣe kí ni ẹ kò fi gbọ́ràn ẹlòmíì sórí orí yẹn orí burúkú tó gbé wálé ayé yẹn tó bá wọ àwùjọ ẹ ó lè bà gbogbo àwùjọ ẹ jẹ́ ìṣẹ̀dá ẹlòmíì kò gbọ́ orí rẹ kò ń gbọ́ orí rẹ sétí ogun yàrá dẹ̀ àwọn ọmọ ẹ̀ ìṣòro ni o ó pe orúkọ Jésù nígbà mẹ́ta ìṣẹ̀dá ìbànújẹ́ tí bá ti yàn tí ò dáa ìṣẹ̀dá orí burúkú tí bá ti yàn tí ò dáa ọlọ́run mo fẹ́ yí padà olúwa náwó yí padà sínú ayé mi ó yá sọ di àdúrà. Yeah. máa gbàdúrà sí olúwa ìṣẹ̀dá ìbànújẹ́ ti ń bẹ nínú ayé mi tí ò jẹ́ ní ìlọsíwájú tí òjò dáa fún mi. olúwa fi òpin sí i atóbi jù fi òpin sí i. jésù olúwa wa ó dẹ̀ kéré jù yẹn mo ní jésù olúwa wa lájú ẹ sọ tó bá ń ṣe nǹkan lọ wá ní má jẹ́ ó ohun tó bá ti gbọ́ kínní yẹn ó kọjá wàhálà nǹkan yẹn á dàrú olúwa apàdà sí ló ti ń bọ̀ wàá rí ọkùnrin míì kò ní báyàwó ẹ̀ sọ nǹkan kan á tóun bá ba sọ á ní kò ní wọ̀ọ̀kan. ẹlòmíì kàkà kó fún ìyàwó ẹ lówó direct kò ní fún ájú sórí tébù àti wọn bá ti kan ọwọ́ mi á lóun ò ní rí ṣe lọ́jọ́ yẹn o dẹ̀ ní pé nǹkan tó dáa ni oníṣẹ̀dá jákujàku ìṣẹ̀dá wo irú ìṣẹ̀dá kẹ́dá wo nìyẹn ọkùnrin mo ní ọkùnrin kan dè ní kò ń jírí ìyàwó ẹ̀ wọ́n kọ́ ta apartment ó kọ́ ilé fún un ó wá mú ògiri ó fi blọ́ọ̀kì ẹ̀ o ti rírọ ẹ ọkọ àtìyàwó amògiri àfi blọọkì ẹ kò kí ń jíire láàárọ̀ kùtùkùtù kàkà bẹ́ẹ̀ ó ní ọmọbìnrin ọmọbìnrin ẹ lójọ máa ń sùn lójọ máa ń sùn ọmọ ẹ ló máa rí jí àti bá ti jíire àmì òun ti dá anikọmọ yẹn gbàdúrà fóun ìṣẹ̀dá àkọ́kọ́ nìyẹn kì olórí burúkú ìwọ tó jẹ́ ìyàwó ọkọ ẹ ní ní rí ẹ ó filẹ̀kùn dí ẹ ó fi sí ẹ mọ́ wọn nìkan tó dáa ni orí burúkú náà pé o olúwa mi mọ nǹkan tó ti mú orí burúkú bá ti tèmi bóyá kò tí hàn sí yìí o tó lè hàn lọ́jọ́ iwájú tó lè máa dí oore mi lọ́wọ́ tó lè máa dí ayọ̀ mi lọ́wọ́ tó lè máa dí ìgbéga mi lọ́wọ́ tó lè máa ní ìlọsí tó lè máa dí ìlọsíwájú mi lọ́wọ́ tó lè jẹ okun fún mi ní agbègbè mi tí mo bá wà pé ní ìgbà mẹ́ta olúwa irú orí burúkú bẹ́ẹ̀ irú ìṣẹ̀dá burúkú bẹ́ẹ̀ irú ìṣẹ̀dá ìbànújẹ́ bẹ́ẹ̀ olúwa fi sí òpin nínú ayé mi ó yá sọ di àdúrà kí jésù olúwa wa bá mi kọrin tó bá nítumọ̀ sí ẹ àṣẹdọ̀ wọn rẹ ẹ bá wa ṣí wíńdò yẹn ó dàbí àwọn èsì yẹn òṣìṣẹ́ èrò ti kọ ẹ ṣí wíńdò yẹn àṣẹdọ̀ wọn rẹ orí mi máa gbàgbé mi àṣẹdọ̀ wọn rẹ àṣẹdọ̀ wọn rẹ o bàbá àṣẹdọ̀ wọn rẹ dọwọ́ rẹ. àṣẹ dọwọ́ rẹ. owó dọwọ́ rẹ. orí mi máa gbà pé mi àṣẹ dọwọ́ rẹ. àṣẹ dọwọ́ rẹ. ọlọ́run náà gbọ́. àṣẹ dọwọ́ rẹ máa gbà. Látàgbé mi, àṣetọ̀ wọ̀ rẹ̀, ó dọwọ́ rẹ̀. rẹ ọlọ́run mi àṣẹjọ ọwọ́ rẹ orí mi máa ta kiri àṣẹjọ ọwọ́ rẹ ó dọwọ́ rẹ bàbá àṣẹjọ ọwọ́ rẹ akọ́dà ayé. àmín. sori tó bá kówó lóró lórí burúkú orí burúkú kówó lórí ẹ billions kó sọ pé kówó yẹn kó lọ ṣe oríire fún kó lè ṣe oríire fún bí Buhari sìn orí tó gbé wálé ayé wọn lè dìbò fún kó wọlé bẹ́ẹ̀ pariwo lẹ́yìn ìdọ̀lá mẹ́wàá kọ́ ni mq abiola ṣe kọjá yẹn orí ẹ̀ wọn ò gbúdọ̀ dé tó o bá mọ nǹkan tẹ́lẹ̀dẹ̀ fẹ́ kẹ́ pariwo lẹ́yìn olórí burúkú gbogbo wa ìka dúró lẹ́yìn olórí burúkú ooo tó bá tó stage nǹkan nǹkan ká máa change ká máa change àwọn èèyàn tó pariwo lẹ́yìn ẹ̀yìn àwọn olóòmà sọ pé ẹ jẹ́ ká ṣe pa o orí Buhari òun wọlé ẹ̀yin ò tí ì rí bẹ́ẹ̀ ni ìbò tó di ní age fifty ò wọlé seventy two ló fẹ́ wọlé ṣó possible ó possible ìwọ èmi ò ṣe politician nu inú lè bí ẹ o wọ́n bá jẹ́ ara ẹ̀ inú lè bí ẹ ayé tiẹ̀ nìyẹn ẹ̀yin ò mọ̀ kankan ẹ kàn pé dání christian yẹn ẹ̀ ríran kò yé yín ẹ̀ ń ṣe kristẹni bí ẹni tó fọ́ ojú inú. bí o bá dúró sẹ́yìn olórí burúkú kò tò sẹ́yìn olórí burúkú bí eléyìí mo pariwo bẹ́ẹ̀ ṣe kó da kó kù díẹ̀ kó da kó débẹ̀ kó máa di kọ̀ ni mi ò mọ lórí búkú tó ti bẹ́ẹ̀ ìrìn àjò tó ń fọ̀rọ̀ tiẹ̀ náà ṣe kọ̀ nítorí pé o gbọ́ hallelujah mo ní hallelujah apc ti gbé lórí burúkú ènìyàn wọ́n gbé lọ́wọ́ báyìí o gbọ́ ẹ̀yin mo báyìí wí ṣé ìkọ̀rọ̀ mi yé yín ni àwọn díẹ̀ ló máa yé wọ́n ti gbé lórí burúkú yẹn wọ́n ti gbé dání báyìí wọn á kórè lórí kò síbi tó ń lọ tó bá ń bọ́ lórí burúkú èèyàn rìnrìn àjò ó máa jẹ́ òfèèrè ó máa jẹ́ oníjàkulẹ̀ bóyá wọn ti olùsílọ bọ́ lórí burúkú èèyàn ti bá dòwò pọ̀ bóyá o ti bá olóṣèníyàn o ti bá ronú o ti ẹ ti jọ ṣèpàdé pọ̀ ẹ̀dẹ̀ kó máa da báyọrí síbì kan ó máa ń fìdí rẹmi ni mi ò mọ olórí burúkú tó ń bẹ nínú àjò tiẹ̀ ó pè ní ìgbà mẹ́ta àwọn olórí dúpọ̀ èèyàn tí mo ti bá da òwò pọ̀ tí mo ti bá rin ìrìn àjò àwọn olórí búrẹ́ àwọn olórí burúkú ènìyàn tó ti fún mi ní ìmọ̀ràn tó lè pa tó ti pa tó ti báyé mi jẹ́ lórí olórí burúkú bá fún èèyàn ní ìmọ̀ràn ìmọ̀ràn olórí burúkú ò ń yọ ayé èèyàn máa ń bàjẹ́ nínú ìmọ̀ràn olórí burúkú ni ní òní olúwa pín mi ní ìyà pẹ̀lú olórí burúkú ènìyàn tí ń bẹ nínú ìrìn àjò mi sọ́ọ́dì àdúrà kí n gbọ́ ẹ̀ jésù olúwa wa yígbá mi padà o bàbá yígbá mi padà o àyànmọ́ Jábésì ó yí padà sí rere ọlọ́run mi yígbá mi padà o yá. yígbá mi padà o bàbá yígbá mi padà yígbá mi padà bàbá yígbá mi padà àyànmọ́ Jábésì. Oyí padà sí rere o Jésù yí bá mi padà. Yígbá mi padà bàbá mi mọ́ yígbá mi padà. Yígbá mi padà o bàbá yígbá mi padà. Àyọ̀mọ́ jáde ṣe ó yí padà sí rere olóòfù ìgbà mi padà o. ìgbà mi padà o bàbá ìgbà mi padà o. ìgbà mi padà o bẹ́sà ìgbà mi padà o. àyànmọ́ ọjọ́ gbèsè ó yí padà sí rere olóòfù ìgbà mi padà o. ṣé àmín. àmín. bàbá àtúnbí ogun yóò yè sẹ́yìn ti gbọ́ rí tí ìyá ọkọ ìyá ọjọ́ta ṣe ti mọ̀ ẹ̀yin ò mọ̀ nígbà tí bàbá kan ní bàbá Sunday bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí mo sọ ọ̀rọ̀ nineteen bàbá Sunday bá ti wọnú church ó ní agbára tó pọ̀ agbára tó pọ̀ ni òun ni tó bá ti wọ chọ́ọ̀chì báyìí ìbànújẹ́ kan máa wọnú chọ́ọ̀chì ńjọ yẹn ẹ̀kíní èkejì ẹ̀kẹta ẹ̀kẹrin kò dẹ̀ rí vision tó dáa tó bá ti wà ní ó kú lọ́la baba Sunday tó bá ti wẹ̀ ohun sọjú mẹ́sẹ̀jì ikú ikú morí tó wọlé yòówó ya ẹ mọ̀ gbàdúrà ọlọ́mọdé arógun ikú mọ̀jà arógun ikú kó tó mọ̀ ikú yẹn á ṣẹlẹ̀ o títí títí títí tó fi lè kúrò ó wá di sunday ó di ìṣòro kan ó pẹ́ kó tó dé ó ṣe ń bọ̀ báyìí wọ́n lè dànù wọ́n ní kò ní wọlé orí burúkú tó máa ń dojú ti ni ó gbọ́ orí burúkú tó máa ń ṣe kí ni olúwa mú kúrò nínú ayé tèmi orí burúkú tó máa ń dá ìtìjú bá ènìyàn olúwa ayé tèmi ó yá sọ di àdúrà. jésù olúwa wa jésù wọn ogun ayé mi nù wọn bàbá wọn ogun ayé mi nù pátápátá lọ́ba lágbára wọ́n lábá lágbára o jésù wọ́n ayé mi nù. ẹ̀mí mímọ́ wọ́n kún ayé mi nù. ọba òkè wọ́n kún ayé mi nù. ayé ọba lágbára ọba lágbára jésù ogun ayé mi nù. bàbá wo ogun ayé mi nù ọba ogun ayé mi nù pátápátá. tí ogun ayé bá ń bá ènìyàn jà tó ń bá orí ènìyàn jà tó bá ti ń yan oríire ibùn kan máa pín oúnjẹ ó lè jẹ́ gbà tiẹ̀ lóúnjẹ máa tán tó bá dẹ̀ tán ó lè jẹ́ ìgbà yẹn lóúnjẹ tiẹ̀ máa kan ìsàlẹ̀ pọ́ọ̀tù àwọn aha ọ̀bì tó lòkúta fún orí ìyà tó gbé wálé ayé nìyẹn o èèyàn fifty la lọ síbi iṣẹ́ èèyàn kan náà ni wọ́n mú hallelujah mọ́tò tá à ń wọ̀ tá a bá bọ́ lórí burúkú mọ́tò mọ́tò lè la accident tí ó bá bọ́ lórí burúkú mọ́tò ọlọ́pàá lè da mọ́tò yẹn dúró nítorí olórí burúkú tó wà ń bẹ̀ kó dẹ̀ kó gbé lọ sí station torí olórí burúkú wà ń bẹ̀ ni o kó kówó jọ kó gbolo lórúkú lọ́wọ́ kó ní oṣù mẹ́ta síbi tá a wà yìí o sọ owó yẹn di ńlá owó yẹn máa bàjẹ́ o lẹ́ẹ̀kan sí orí burúkú tèmi náà mú láti ọ̀run wá tó ń da ìrìn àjò mi láàmú tó ń fa ìrìn àjò mi sẹ́yìn ọlọ́run alààyè ṣe àṣetán rẹ̀ lónìí ṣe ìyípadà sí ìṣẹ̀dá tó dánú ayé mi yẹn ṣe àtúnṣe sí ìpín burúkú tí mo yàn yẹn ó yá sọ di àdúrà. jésù olúwa wa ṣùgbọ́n kan bẹ́ẹ̀ láyé mi èmi kò fẹ́ mọ́lá tó ní lọ ọba tó wo ṣùgbọ́n ọjà bèsè wo ṣùgbọ́n ayé mi ṣùgbọ́n kan bẹ́ẹ̀ ṣùgbọ́n kan bẹ́ẹ̀. Ó Hallelujah. Ó dàbí ìṣòro ẹ̀ wọ́n bẹ̀ wá nítorí ò tí ì jẹun tó bá yẹ lómi rẹ̀ ti jẹun ó ti lè jẹun má tán rẹ̀ jẹ lánú kó kọrin ìwọ tó lè lanu kọrin ló mú mi wọ́n fẹ́ wọ́n fi ìrira gbà wẹ̀ mo sọ fún ẹ pé wọ́n fẹ́ lọ sórí ìkọjọ́ mẹ́ta nígbà tó di aago mẹ́sàn-án tí mo tají mi ìmọ̀ pé mi ò sí inú ẹ̀mí mi ò ń bọ̀ ìgò tó wà bẹ́ẹ̀ gbogbo náà ti lọ ń bá fọ́ ń bá sáyé mo mo fọ́ ìgò dànù bàtà máa fi dé bá pé bàbá mo ní ó dà mí nílùú lọ́mọ́ àwọn mọ̀lẹ́kà yẹn ti já mi bọ́ wọn náà try kó mu mi omi wà má ti ju èèyàn kì í fọ́ sára ẹgbà wẹ̀ ó lè má já wẹ̀ lọ́rọ̀ ẹgbà gbogbo